mo wà lórí lẹ́tà ṣá mo bọ̀ mo mo cover page mi. lórí tolúwarin mo mo ní nọ́tìsì kankan ẹ jọ ẹ kálẹ́ o ẹ kálẹ́ o ẹ kálẹ́ o ẹ jọ orúlẹ̀ tiwa nàìjíríà o sorry sí tolú sí mo fẹ́ fi kankan wọ̀nyí wájú sí pé yẹ́sì náà sí adc ní orí kọ́mọ́. no say you should always want to do it yourself. àbàbòdì. no it's still don't advertise. it's on all your post. èrò ò bó sílẹ̀. ẹ kalẹ́ o ẹ jọ ẹ bá mi ẹ tó bá ti wà sórí bíbá I will quickly do this one. ẹ kalẹ́ yes Ogun State Commissioner of Police Mr. Mustapha. Abiodun ah, Olamutu. Your attention is needed about Ogun State. Um, kí ni wọ́n ń pè Give me pen, give me pen. Let me quickly write. I, always forget this area. There's a lot of things on my head. Eh? Sango Ọ̀tà. You can you write Sango water. Sango. I can spell it for you, Sango. Water. mm. <laughs> ẹ̀bá àtàwọn Ṣàngó ọ̀tà àwọn tó pa èèyàn ọ̀tà ní ọjọ́ kìíní àná ṣé ti rí ọlọ́run tí ó ń bá wa ṣiṣẹ́ ọlọ́run tó ní agbára ni ọlọ́run tòótọ́ tí ò kì í ṣe ọlọ́run irọ́ bẹ́ẹ̀ ni ìwà ìka ti pọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà lọ́jọ́ tuntun pẹ́ bọ́tà attention tí mo pè yín fún náà ni wípé ẹ ribiti ẹ dẹ̀ kú iṣẹ́ rẹpẹtẹ ẹ kú iṣẹ́ gan o ẹ kú ah kí ni èyí ń pariwo kí ló wà ń bẹ̀ Please pause it. It's making some, some sounds. Ah. Ó make sound. Dry machine. No, no, no, no. Ah. Mo kàn ní bí mo ṣe ṣé o mọ̀ pé mo ti ń sùn láti ọ̀sán mo ṣe parí iṣẹ́ àti ṣé o mọ̀ mo ti ń So bi mo ṣe gba this station báyìí, I quickly I have to register before Canada wọn tó wọlé. Eh, ẹ káàbọ̀ sí orí platform mi. Platform tí. Ti ọlọ́run tí ó ti ń ṣiṣẹ́ agbára àtẹwé níbí àdẹ́tẹ́gbò bẹ́ẹ̀ ni àdẹ́ ní kọ̀ọ̀kan tá a gbójúlé ju ọlọ́run tó dáyé àti ọ̀run lọ àdẹ́ mọ ojú pé kí àgbàdúrà lọ́ka pé ọlọ́run nìkan ó ti yẹn yẹn attention tí mo pè náà fún Ogun State Commissioner of Police eh, Mr. Mustapha Olamutu Abiodun Olamutu ó náà ni mo pè wọ́n pé nípa Sango Ọ̀tà ṣé ìgbàgbé ní àwọn tí wọ́n mú ṣé ní January àbí February ni wọ́n ní wọ́n mú àwọn apanita kan àwọn apanita tó dúnbù tí wọ́n lọ gbé ọmọ kan tí ó ń bá ṣọ́ọ̀ṣì Oyèdépò ṣiṣẹ́ bàbá Oyèdépò tí wọ́n ní àwọn kan tó ń ṣe ràn tán gbé tán wá lọ lu ọmọ náà tán wá lọ lò tán lọ dúnbù ọmọ náà tán pa àwọn ọ̀gbẹ́ni àwọn ọmọ tó máa ń dé fìlà wèrè tán máa ní wọ́n gboyè òsínwín káàkiri tí ẹ̀ náà dé fìlà tó lóun jẹ́ kankan ní Ṣàngó Ọ̀tà yẹn ló ti ṣẹlẹ̀ ṣe tí wọ́n ti sàn nígbà tí a sọ Ṣàngó Ọ̀tà ní ọjọ́ náà lọ́hùn-ún kọ́lọ́run dájì mi ẹni tó bá ti kú tí ò bá ṣẹ̀ tí ò sì mọ kankan kọ́lọ́run bá foríjì wọn ṣùgbọ́n ẹni tí ò bá ti fẹ́ ṣẹ̀wọ̀n ayé wọ́n máa ṣẹ̀wọ̀n sàárè náà ni nínú nǹkan tó wà ńlẹ̀ bẹ́ẹ̀ ni. wọ́n ní wọ́n ń pa àwọn èèyàn ní Ṣàngó Ọ̀tà yẹn ṣe mọ̀ pé mo dárúkọ mo ní ní ọ̀nà Ṣàngó Ọ̀tà yẹn oríṣiríṣi àwọn atrocities before àkàtẹ̀ tó wá sí Canada láti ń gbọ́ àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ níbẹ̀ kan sọ pé nǹkan kan ṣẹlẹ̀ ní Ṣàngó Ọ̀tà ẹ àwọn wòlíì kan wà ní Ṣàngó Ọ̀tà mo tún wá fi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí experience tí àwọn ará ilé mi mo i talk about my aunty tó lọ sí Ṣàngó Ọ̀tà lọ́dọ̀ wòlíì kan tó lòun lọ gbọ̀pá wèrè kan bẹ̀ wọn nǹkan tán ní àwọn wòlíì yẹn máa ń ṣe níbẹ̀ of recent gẹ̀dẹ̀rẹ̀ nígbà tí ọlọ́run fún mi ní inspiration when i was talking i said that àwọn èèyàn tó ń lo èèyàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lo èèyàn yẹn iṣẹ́ gbogbo àwọn tó ń tewé tó ń tegbò bóyá pásítọ̀ tó bá sọ pé òun ta nǹkan kan òun ṣiṣẹ́ wèrè kan ẹ̀ẹ̀kan wá ra kinní kan kìíní kan kìíní kan ẹni bá lọ wo fídíò mi tó wo ṣáàf mi dáadáa ń gbà yẹn a sọ á mọ̀ pé mo dájú kọ pé àwọn wòlíì burúkú yẹn náà pé wọn ò kúrò ní àwọn náà ò gbẹ́yìn nínú àwọn iṣẹ́ burúkú tí wọ́n ṣe yìí iṣẹ́ tí ẹ ṣe nígbà náà àwọn tẹ́ mú tí wọ́n ní wọ́n rí àwọn wòlíì kan náà wà nínú wọn wòlíì àti aláṣọ funfun kan náà wà ń bẹ̀ kì í ṣe ẹyọ kan méjì kan àwọn ọkùnrin ṣá àwọn mú ọkùnrin méjì kan wọ́n ní ìkọlẹ̀ òun wòlíì ni wọ́n ní báwo wá ní kìsìn kí ni wọ́n bá lọ́wọ́ ẹ̀ o wọ́n borí èèyàn wọ́n ṣàbá pàtì èèyàn náà wọ́n ra pàtì èèyàn wọ́n fi ń gún ọṣẹ wọ́n ni wọ́n fi ń ṣiṣẹ́ mo dẹ̀ sọ kó tó ti pé wọ́n mú wọn gbà yẹn mo ní gbogbo àwọn tó ń ṣe iṣẹ́ burúkú yìí mo ní àwọn wòlíì tó bá ti ń tewé tó ń tegbò náà mo náà máa wà lára wọn ṣé àmọ́ pé wòlíì tó kú lójijì ń sin àmọ́ nǹkan tó ṣe wọn sọ ó wà ó wà sound wọ́n dẹ̀ máa sọ́ sí tó bá máa yá wọn máa sọ mọ́ ìjọba wọ́n lè níjọba ló lù pa ẹ jẹ́ ká mọ̀ ẹ jẹ́ ká mọ̀ bóyá àwọn tí wọ́n mú ṣé wòlíì tó kú sẹ́sítọ́ ẹ̀kú lójijẹ ṣé lára àwọn tí wọ́n mú yẹn ṣé wọn ò kan orúkọ wúmà yẹn torí nínú interview kan tó ń ṣe fún wúmà yẹn táwọn ọmọ ọ̀dọ̀ tó bá ṣiṣẹ́ tó ṣe wọ́n ní inú yàrá ẹ̀kọ́ kan ń wọbẹ̀ pé márùn ló máa ní kọ́ lọ́wọ́ fleet ibẹ̀ ṣáá nínú ilé ẹ̀kọ́ pé wọ́n ń wọbẹ̀ àmọ́ bóyá irọ́ bóyá òótọ́ wọ́n níbẹ̀ ni tó sọ pé òun òun wọ̀ yẹn wọ́n níbẹ̀ ni wọ́n wá tẹ̀ wọ́n ló náà tó bá jẹun kù ó ní ohun tó bá ti jẹun kù agbe fóun tó bá ti jẹun kù agbe fóun tó bá wáṣọ kù bàtà kù náà kò ń wáṣọ kù torí wá wáṣọ ló máa lò ó máa ń wọ tó bá ti wọ bàtà kù ó ló máa kó fóun á ní káwọn àbúrò máa rè. àwọn tó ń mú ní Ṣàngó Ọ̀tà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bóyá ní ọdún yìí àbí iṣẹ́ ọdún yìí náà ni yes tí wọ́n ní wọ́n pa èèyàn tà èyí tó ń mú tàṣí wọn fi tú láti gẹ́ẹ̀kan báyìí tán ni wọ́n bàbá Oyedepo, oníṣọ̀ọ̀ṣì Oyèdèpò wọ́n ní òun náà paláàsì tí àṣírí wọn fi tú tí wọ́n ní wọ́n ń wa nígbà tó wa títí tí wọ́n la trace ẹ̀ wọ́n trace ẹ̀ lọ sí ọ̀dọ̀ bọ̀bọ̀ tó lòun adífá ṣe kínní kan òun àtàwọn gúrùpù ẹ̀ ní Ṣàngó Ọ̀tà ń bẹ̀ yẹn ní ọjọ́ ìyá rẹ̀ sọ fún yín pé gbogbo ẹni tẹ́ bá ti rí nọ́mbà ẹ̀ lórí phone number tẹ́ bá rí lórí bọ̀bọ̀ yẹn ní kẹ́ trace phone number kí ló phone number tẹ́ bá ti rí lórí bọ̀bọ̀ yẹn lórí lórí fóònù gbogbo wọn pátá ní kẹ́ trace ẹ ti understand and láti ìgbà tí wọ́n ti sọ̀rọ̀ yìí ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń tàgbé ní àwọn oríṣiríṣi àwọn wèrè òsínwìn ọlọ́run dájú mi o ọlọ́run dájú mi àwọn wòlíì tí ọlọ́run ò mọ̀ àwọn wòlíì kẹrùbà ń kerosene kì í ṣe gbogbo wọn o wọ́n tàgbé bọ̀ nígbà tí a ti tí ọ̀rọ̀ àwọn tògùn state ọ̀tà yẹn ti ṣẹlẹ̀ wọn ò tag mi lórí burúkú yẹn mọ́ èyí tó wà lórí instagram fi ìdí ẹ̀ balẹ̀ sórí instagram èyí tó wà lórí kíní kan fi ìdí ẹ̀ balẹ̀ sórí kíní kan wọ́n máa polówó ẹ ewé yẹn wọ́n lò ó ṣé rí ọmọbìnrin tó kù yìí wọn fi kú yọ̀yàn o mi ò fi kú yọ o wọn ò kí fi kú yọ̀yàn o kò sáwáyé má lọ o ṣùgbọ́n àṣírí oríṣiríṣi nǹkan bẹ mẹ́wàá ṣẹlẹ̀ ní dúníọ̀ ìgbà tí mo máa gbọ́ nísìn nígbà yẹn mi ò dárúkọ obìnrin yìí o ṣùgbọ́n mo sọ mo ní gbogbo àwọn tó wà lórí social media náà tó ń tewé tó ń tegbò tó ń sì gbèrè àwọn wòlíì mo ní they should also check them very well without these babalawos mo ní that kill people mo ní they will they will have one connection or the other with these people ewé wàrà pósí tó bá dé gbogbo àwọn tó máa ń tari spiritual yẹn wàá rí pósí wàá rí egungun èèyàn wàá rí fún gbogbo oríṣiríṣi iṣẹ́ burúkú wèrè tó náà kọjá ìtàn fèèyàn ṣe táwọn babaláwo yẹn náà ń ṣe tó máa fi ẹ̀jẹ̀ yẹn ṣe ibi tó náà ń kó nǹkan sí wọ́n máa náà débẹ̀ báwọn ló ń rùn ẹ jọ̀ọ́ because <laughs> ọ̀dọ́ kò ń ṣe ẹjọ́ mi tí èèyàn bá ṣẹ̀ tó bá jẹ́ alágbára ní nínú ayé ìyàbí tó bá ti mọ̀yàn tó dẹ̀ ní connection ẹ má bo ìjọba nàìjíríà anybody ẹ tú ẹ jẹ́ ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ọ̀tọ̀ làwọn tó ń kó oúnjẹ àwọn tó kó oúnjẹ yẹn kó máa sponsor war àti terrorism ni wọ́n ń ṣe tó bá ti yá kó máa fowó sponsor ogun kó máa fi pa àwọn innocent kó dẹ̀ máa fi ba ìjọba náà jẹ́ kó máa frustrate ìjọba táwọn yẹn máa ń ṣe nìyẹn àwọn eléyìí tó tún máa ń kó ẹ̀jẹ̀ jẹ tó ń kó ẹ̀jẹ̀ jẹ tó ń kó ẹran jẹ tó ń kó ẹran èèyàn jẹ tó ń mu ẹ̀jẹ̀ àwọn èèyàn ẹjọ́ ẹ máa jẹ́ ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ hmm, because nǹkan wà nídìí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ sí obìnrin yẹn hmm, kó wà ń bẹ̀rẹ̀ n tó ṣe yẹn kò tí ì pẹ́ nígbà tó pẹ́ tó máa sọ̀rọ̀ ó ní ó pè wọ́n of recent ó ló sọ wípé kò ń wá take over lé àti àwọn nǹkan tó ń ní ọkọ ẹ̀ reject ẹ̀ ó ní kókó fún lọ́ọ̀yà n tó máa fi mú yàn àbí tó bá jẹ́ pé ó máa wà involve nínú àwọn kinní yẹn tó bá ka orúkọ ẹ̀ ikú yájú ẹ̀ sí lọ. Hmm. Hmm. <laughs> nàìjíríà mẹ́wàá ń ṣẹlẹ̀ nǹkan ń bẹ mẹ́wàá ṣẹlẹ̀ gúdúgbú ó ń ṣẹlẹ̀ lórí èdè nàìjíríà ẹ jẹ́ ká mọ̀ ṣé àmọ́ pé wọ́n sọ sórí wọ́n sọ nǹkan tó ń ṣe ẹ̀ wọ́n ló lọ ṣe operation kan ní amẹ́ríkà ẹ̀ gbà tó dẹ̀ dé láti amẹ́ríkà yẹn ẹ̀ ó ṣe kinní kan kinní kan hmm, àwọn èèyàn tó sọ pé ṣe ló dáa jù tó fi ṣe kinní kan hmm, ìgbádákodo bàbá ṣàṣùn ẹ jẹ́ mo àti mo ní stress gan not too much i won't talk about i spend that with people but ẹni tí mi ò bá mọ̀ ní inú ayé tí mi ò gbé mi ò gbé ṣáàtì ẹ̀ rí mi ò kọ́mẹ̀ntì sábẹ́ wúmà yẹn rí torí bó ṣe máa ń sọ pé òun ta ewé tó máa ní kò sí wo wàá lọ sódò kan wàá lọ ṣe iṣẹ́ kan ṣe oríṣiríṣi wà òun lọ sọ́dọ̀ ọba kan báyìí wọ́n fún un lágbára ewé wà ilẹ̀ Yorùbá ló ní kíríkọ tó máa máa polówó yẹn to me is a taboo ó ti yé mhm. to me is a taboo i'm not saying that mhm. but ó nídìí ṣé àwọn èèyàn ń gbé ń sìn ní dẹ̀ àwọn èèyàn dẹ̀ ní crowd wọ́n kọ́mẹ́ǹtì ti gan ni ò mí yọ o mhm. wọ́n dẹ̀ lọ́rẹ̀ẹ́ mi ìtẹ̀ wàá túmọ̀ pé lady kan báyìí náà tó ń kọrin gospel mi ìtẹ̀ mọ́ pọ̀ rẹ̀ ni lady yẹn náà ó níbi kan tó ti máa ń kọrin ní <laughs> ó níbi tí wọ́n ti ń kọrin ní ọ̀nà òwòde yẹn tó ti kọrin rí tí mo ti mọ̀ pé <laughs> àwọn wòlíì eléyìí àwọn akọrin yìí kẹwù ni wọ́n kẹwù kẹwù kì í ṣe rọ́ọ̀ kẹ́wù hmm. bó jẹ́ pé àwọn yẹn wọ́n ń ṣe gospel náà pera wọn ṣùgbọ́n wọ́n máa wọṣọ white báyìí ni àwọn ìyá bàbá tán lọ ń bá tán máa ń kọ ní ṣọ́ọ̀ṣì wọn náà tó ń lò wọn àwọn Jesus bọ̀bọ̀ Jesus bèbí àwọn cultism church ehm, pastors wọn yẹn hmm. kán léyàwó wọn lọ ọmọ àwọn náà kì í lọ́kọ ọkùnrin wọn ò ní léyàwó ṣó ti yé bẹ́yẹn. Hmm, mo ti rí wọn bẹ̀rẹ̀ pásọ kẹo nígbà tí mo wá gbọ́ pé wọ́n náà jọ mèrè létí báyìí mọ́ mi nǹkan nǹkan bẹ̀ o orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run máa bá wa sún ètò ìjọba tó wà ń bẹ̀rẹ̀ hmm, nǹkan bẹ̀ hmm, mo tẹ̀ fẹ́ ṣí ẹ̀ nǹkan kan eh, kí lorúkọ yínká aláṣeyọrí mo fẹ́ share fídíò ẹ̀kọ́ o mo fẹ́ gba permission mi tó ti máa lọ ń pray fún àwọn kábíyèsí ọba Elégùṣì hmm. kò kẹ́nìbọ̀dì ẹjọ́ owó ẹtorí ọlọ́run o ọba kábíyèsí Elégùṣì ọba Èkó ni mo dẹ̀ ti rí pẹ̀lẹ́ nìkan rí that's lọ níjọ́ tí wọ́n invite me sí party k1 mi ì lè yájú sí hmm, mi ì lè yájú sí any case tó bá commit anything tó bá rọ sọmọ wọn kò ń ṣẹjọ́ mi àwọn àtijọba ló jọ lẹ́jọ́ kò sí tó kàn mí pẹ̀lú yẹn mi mọ̀ wọ́n kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n mo rí pé àwọn kan ó ń déwájú ó ń dẹjọ́ torí bí mi ṣe wà yìí a lot of people tó tẹ̀ jẹ́ pé àwọn náà wà ní cortism they are looking for a way to bring themselves down not me Bọ́lá o mo ṣàrí iṣẹ́ má gbàgbé o pé Yínká láṣeyọrí òun ló máa lọ ń pray fún òun ló máa ń pray fún mo tẹ̀ máa ń rí dáadáa ní ọ̀dọ̀ àwọn house of uh, reps i mean ní Lagos state um, eh, Kinisha ó máa ń pray fún ọ tó bá ti fẹ́ ṣe pàtó àwọn ló máa ń ṣe fún ọ wọ́n ní kò sáàyè lókè ìgbà náà ló kọ wọ́n ní kò sáàyè lókè ó wáyé fún mi lókè ó gbogbo fọ́lẹ̀ mi ìyanu lórúkọ rẹ ẹ ṣáàrin mo máa post ẹ gan sórí Facebook mi so mi ò post wọn rí majority of these people kì í ṣe pé mo hate wọn àbí mo jealous anybody wọ́n ní crowd gan o I don't follow them because my spirit anybody that my spirit don collide with anybody that spirit mi ò bá ti tí ò bá kì í ṣe jealousy o mo ma post but nísìn mo fi mo ṣe ń gba permission ibi tó ti lọ ń pray fún kábíyèsí elégùsì kì í ṣe bó ṣe ṣe máa ń pray fún wọn o ó ti máa ń lọ bẹ̀ tipẹ́ o ó máa ń lọ ilé kábíyèsí elégùsì dáadáa lọ pray o mhm. ìyẹn Yínká Aláṣeyọrí kan tó máa drag ọba kábíyèsí lórí Facebook kan tó máa fún wọn wọlé káàkiri ni wọ́n ti ló ti ń lọ síbẹ̀ lọ pray fún wọn o ló ti pẹ́ o tó máa lọ kọrin fún wọn lé o ẹ̀hẹ́ Aláṣeyọrí Yínká. Mm-hmm. Mm-hmm. but ti Ogun State ni mo ń sọ Yínká Láṣeyọrí ọmọ yẹn máa ń kọrin gan bọ gbogbo orin olórin àwọn orin ará Ondo State tó ló jí gbéńgbà yẹn ará Ondo State náà wọ́n tún bú fún àtẹmọlú tó ti wá gùn ó ga sáré lókè o bọ̀tí ẹni tó kú lójijì <laughs> wòlíì aláṣọ funfun tó yẹ pé gbogbo ilé wọn aṣọ funfun kẹ̀nẹ̀kẹ̀nẹ̀ yìí ni wọ́n ní òní wọ́n ní wọ́n ní àmọ́ ah, wọ́n ní kò síbi nǹkan tí ó tí ó fún ọkọ ẹ̀ ní ó fún ọkọ ẹ̀ ní ó wá fẹ́ fún ọkọ ẹ̀ ní ó lóun fẹ́ wù lílé yẹn láti bí a month ago àbí some month ago náà ló ti pe ọkọ ẹ̀ kó n fẹ́ fún ní kíní yẹn tó sìkì ni ẹ̀yìn rí bó sìkì ni ṣẹ́rí wùmá ẹ̀bí ẹni tó sìkì ni ó kàn pẹ̀pì nígbà tí ọ̀rọ̀ àwọn tí àtìgbà tó ti mú àwọn tó ń ṣe oògùn tó ń fi èèyàn ṣe oògùn owó ní ó ṣe Ṣàngó Ọ̀tà yẹn ló ti pẹ̀pì dáadáa ó pẹ̀pì ó pẹ̀pì you know the meaning of pẹ̀pì ó dẹ̀ fún ọkọ ẹ̀ lóyún ó fún ọkọ ẹ̀ ní nǹkan ó ní kó wá take over property o ọkọ ẹ̀ ní kó lọ kó fún lọ́ọ̀yà ẹ mọ́ tiẹ̀ sọ fún pé ó ń ṣe àrùn kan ń ṣe níjọ́sí tí gbogbo nàìjíríà dáwó fún tẹ́mi gbàdúrà fún báyìí tẹ́mi gbogbo nàìjíríà dáwó fún tó ṣe tán tó wá fẹ́ máa wọ́n fẹ́ máa celebrate ẹ̀ ìbọn ló ìwà láyé tó dẹ̀ tó ń ṣe dáadáa tó nára òun ti yá yẹn wọ́n wá ṣe tán ó ló lọ amẹ́ríkà ló lọ ṣe operation kan wọ́n jẹ́ ká mọ operation tó lọ ṣe hmm. because ẹlòmíì kàkà kó ṣèṣì ó gbàgbọ́ pé kò kúkú kú káwọn ọmọ máa gbádùn nǹkan tó ń bá ṣe mí sọ pé ṣe bẹ́ẹ̀ o àwọn wòlíì Ṣàngó Ọ̀tà wòlíì Ṣàngó Ọ̀tà ṣé wàá nu wọn àwọn sọ wòlíì Ṣàngó Ọ̀tà àwọn ló gba gbogbo orí Facebook náà kan náà gba orí Instagram kan pa gbogbo kíní káàkiri náà ni gbogbo wọn pátá àṣírí wọn ò dẹ wọn ò dẹ ṣe tó dáa wọn tún máa wọn tún ní wọn wáyè lókè. ẹ jẹ́ torí ọlọ́run o Ogun State ẹ mọ̀ pé ẹ má bínú sà á kọ̀mọ́ǹdì yín o a kò fẹ́ kí a lè rí légbé náà ni ẹ mọ̀ pé asáwá nítorí kírímínà yìí náà ni asáwá nítorí àwọn kírímínà yìí náà ni gbàtàn máa tún ṣe tán wá tún sọ pé ibi tó bá lọ́gọ kò ní gùdù fún ẹ ń bẹ̀ ṣáàwá ni máa sọ pé kẹjọ kẹ má gbàgbé ẹjọ́ a máa kàn ń gbà lọ ni lórí ọ̀rọ̀ àwọn wọ̀nyí ọdún ẹ̀ lè má sọ gbogbo tó bá ń lọ that particular people tó ń pa èèyàn ta tó ń pa èèyàn ta tó ń fi èèyàn jọ́ṣẹ́ orí ọmọ ọmọbìnrin tó ń gbé níjà wọ́n ti gún wọ́n ti sọ́ di pọ́dà wọ́n ti dà sínú nǹkan kékeré orí di èèyàn wọ́n wá gún mọ́ ọṣẹ àwọn wòlíì eléyìí tó dẹ̀ kú mi a rí pé mi ò lè post ẹ̀ sórí platform mi gbogbo ọṣẹ burúkú yẹn ló ta ọṣẹ ṣàánú mi tipátipá kò dá oògùn owó náà ni bí ọṣẹ tó máa fáwọn yahoo yahoo àwọn ọmọ olóṣó oríṣiríṣi àti tuntun fi ṣe nǹkan burúkú àwọn tó ta wọ́n bá dẹ̀ kọ́ ilé tán tán fi kọ́ chọ́ọ̀chì wọ́n ṣe ń funfun funfun wọ́n ṣe ń funfun funfun I hope there is no connection with the person who die and àwọn tó ń mú jọ́sí yẹn Ṣàngó náà nẹ̀ àwọn wòlíì Ṣàngó Ọ̀tà babaláwo Ṣàngó Ọ̀tà ìkan ni wọ́n rí lẹ́kọ̀ọ́ lójúkorojú yẹn tí wọ́n ní wọ́n yìnbọn ní láìṣàtì àti ìpọ̀lọ́pàá láti kó tó di pé ìjọba ìdè ni wọn ò tí ì rí nǹkan kan ṣe sí up till now àwọn náà ló máa bẹ́ síta náà máa jẹ́ ìjà lálálálá lókè àwọn wà lókè wọn máa búyàn ẹ àwáyé wá pòfo kò rówó lé san ẹ kò lè ṣiṣẹ́ ní wọn bá da ẹyìn ló lè tọ̀tọ́ tún pààyàn àwọn tó ń ṣe burúkú láwùjọ náà wọn fẹ́ máa club wọn máa kó sáṣọ gún igan aṣọ ẹni tó má ti wọṣọ tó dáa àbí wọn bá wọ funfun àbí tí everybody máa máa larí everybody wan preach eh, ológun kò lè rí ta rẹ̀ ògùn wo ni ṣe wọ́n ṣe fún ni babaláwo bàbá yìí bàbá kan náà tún wá pé gbogbo iṣẹ́ tó ń ṣe yẹn náà bàbá yẹn tún polówó ara rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó mú aṣọ kérúbà sẹ́ráfù ó tún polówó ara rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé gbogbo iṣẹ́ tó ń ṣe yẹn náà òun lòún bá ṣe òun lòún kọ òun lòun lòun kọ bọ́n ṣe ń ṣe sọ́dà gbogbo kọ́sítọ́mà ẹ̀tẹ̀ ń sùn kó máa padà wá sọ́dọ̀ ẹ̀ àwọn gbogbo iṣẹ́ tó ń ṣe yẹn iṣẹ́ tí ẹ̀jẹ̀ èèyàn wà tẹnu ara èèyàn ó wà ó pọ̀ jù mẹ́tàn lẹ́yìn tà lórí social media ìgbà tó kọ́kọ́ mú àwọn pípù yẹn ọlọ́run ẹ̀dùnmọ̀ rẹ̀ mo dárúkọ ẹgbẹ́ ọ̀run mi ò kọ̀ dárúkọ ẹ̀dá rẹ̀ mo ní ẹ̀ tó máa lọ́hùn ẹgbẹ́ kiri kan a máa lọ́hùn polówó òun ta kiri kan iṣẹ́ ọṣẹ kiri kan ọṣẹ kiri kan ọṣẹ lágbára ọṣẹ àgbo. ní gbogbo àwọn ẹ̀ńtà bá ti ń sọ̀rọ̀ àwọn christian pé wọ́n ní ẹ̀wọ̀n ọ̀gbá wọn pé muslim yẹn muslim muslim yẹn náà ló dáa wọ́n máa fi wọ́n táàgì mi ó pupa ó lówó ẹ wọlé ẹ ẹ wo gbogbo investment tó ní bọ́ọ̀tì kí ló wà nídìí ọ̀rọ̀ wọn kí ni wọ́n fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe Ogun State àwọn tí ẹ mú níjọ́ tó ń pa èèyàn tà gbogbo àwọn tẹ́ rí lórí fóònù wọn ń kọ́ wáì tí àṣírí wọn ṣì ń bò tẹ́ bá ti mú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá ti ní connection tẹ́ bá ti ní connection pẹ̀lú wọn bí bẹ́ẹ̀ ṣe investigate wọn tẹ́ bá tún mú anybody tó bá tún wà connected mú wọn wọn you let the people know me himself, I should know. Ogun State we go support you all Ọlámùtú ẹ mọ̀ pé mo sọ pé Ọlámùtú To the commissioner Ogun State But gbọ́dọ̀ ṣe wọ iṣẹ́ gọ̀gọ́ mú mọ owó dáadáa he knows me nínú ìyàwó gan tó fọ́ mi ìwọ̀n mo yóò fẹ́ ìyàwó yẹn bí ọdún lórúkọ yẹn náà ọmọ bẹ́ẹ̀ kí ọmọ ẹ̀gbẹ́ mi bẹ́ẹ̀ yẹn ni but he toasted me even gọ́gọ́ tó di torí mi máa ń fọkùnrin ṣakó ń gbà yẹn àwọn tó ju wọn lọ ọ̀gá wọn gbà wọ́n toast mi àwọn tí ò tó wọn toast mi oríṣiríṣi èèyàn ló toast mi nígbà yẹn mi ìfẹ́ wọn rí but wọ́n toast mi dáadáa àwọn dẹ̀ jẹ́ ẹni tó nice mo dẹ̀ sọ pé mo recommend mo because provost ló bá wọlé màá lára àwọn ọlọ́pàá tó máa mú ọlọ́pàá ló jẹ́ ń gbà yẹn bí ọdún ọlámọ̀tún ọmọ musin ọmọ musin ni lára àwọn ọlọ́pàá tó máa mú provost nígbà tó nígbà tó fẹ́ ní àwọn ọlọ́pàá wọn máa bribe oríṣiríṣi wọn dàbí wọn fẹ́ kọ̀ọ̀bù nàìjíríà mi mọ́ ta ló tẹ̀ wà lórí oyè ńgbà yẹn gan you know so àwọn tó connected wọn ń pààyàn tà ní orílẹ̀-èdè nàìjíríà o irú torí ẹ̀ ṣe rí pé not that i don't sympathize the woman with that, the, with that lady that died suddenly but people you don't know that there is a mystery ọkọ ẹ̀gbọ́n tún sọ pé ó lóní kò wá gba property ó ní sọ pé lọ kó fún lọ́ọ̀yà bóyá wọn fún bóyá ó ti ní option èyí tó máa fi ṣẹlẹ́yà you know a lot of people are going to ṣẹlẹ́yà but ẹlòmíì mo ti mo sọ bí ọlọ́run fún mi ní mo sọ̀rọ̀ kan lánàá mo ní ẹlòmíì tí ò bá ṣẹ̀wọ̀n tí ò fẹ́ ṣẹ̀wọ̀n ayé tí ò dẹ̀ fẹ́ ṣẹ̀sìn ayé mo ló máa lọ ṣẹ̀wọ̀n sàárè mo lọ ṣẹ̀wọ̀n sàárè a lot of things ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà yìí àbá wọn ò bá anybody jẹ́ ọlọ́run sọ pé tó bá tó àkókò á bá jàgà náà kúrò á sì fọ́ dànù ni. tí wọn bá tètè mọ̀ ń sìn tó bá máa yá báyìí wọ́n lè bẹ̀rẹ̀ sọ́kọ ẹ̀ ní wíwọ́ wọ́n lè lọ́kọ ẹ̀ ló ṣe kíní kan tí ọkọ ẹ̀ bá jẹ́ olè tó jẹ́ pé ó jẹ́ pé ó wà after the something ni ó lè ní pé á ti wá gbà nígbà àbí ọkọ ẹ̀ tó lè máa wò pé bóyá ó fẹ́ fi owó yẹn ń kọ́ bóyá ó fẹ́ fi property ó fẹ́ fi track òun padà. lórí social media ń bí ní ìjọba tó lọ yẹn wọ́n máa ma polówó àmọ́ máa wò pé ah, wòlíì bá máa polówó ọṣẹ kan ọṣẹ gbá má ṣe fún ẹ wá wọn ló bá nìkan là gbogbo àwọn ọṣẹ àwúre orí burúkú gbogbo ọṣẹ oògùn oríṣiríṣi tó ń fi èèyàn ṣe ta ló ń ṣe fún wọn gbogbo nǹkan tó ń tà yẹn sí ẹni tó kú egbin ọ̀run tà yẹn ṣé kò ní sí ẹ̀rọ èèyàn lára nǹkan tó fi ń pò gbogbo òṣì yẹn wọ́n máa sọ pé he's a very nice person o. Hmm. mi ní kò nice o but the majority of bad people ní orílẹ̀-èdè nàìjíríà tó ń bá ti sọ pé nice anyway ṣá anyway Ogun State Commissioner àwọn tí ẹ mú ní ọ̀yìn tó ń pa èèyàn ta tó pa èèyàn ten àbí twelve láàrin oṣù kan ètò ẹ̀dẹ̀ fojú tẹ́rí nìyẹn o àwọn tẹ́rí à á lè sọ yẹn o báàgì tẹ́ kàn rí nìyẹn tó láwọn pa fún oṣù kan kọ́dà bóṣù méjì. ṣé february ni wọ́n mú wọn kò tí ì pẹ́ ẹ̀ àbí january ni wọ́n máa pípù yẹn. ṣùgbọ́n má fẹ́ tí ń rìn. I'm not going to. That's oh, it. gbogbo mọ́tò òṣìṣẹ́ ni wọ́n máa fi ni wọ́n máa ṣe fáwọn ni wọ́n máa fi ni wọ́n máa fi flash àwọn ọmọ youth tó wà lórílẹ̀‐èdè wa a lot of them dey involve in many bad bad things. éèjì yẹn forty something thirty something forty something yẹn ìwákùwà náà wà tó sọnù ìwákùwà náà wà nǹkan ọbẹ̀ wọn ìwákùwà náà wà nǹkan tí ò sọnù lọ́wọ́ wọn ìwákùwà I tell you forty something nísìn tó bá rí wọn kó sá forty something sixty tó bá tó bá tó kọjá fifty something sixty six something ló bá ní wọn kó bẹ́ sígbó. gbogbo àwọn tó máa ń polówó ọṣẹ àwúre ọṣẹ tó máa rí tí ẹnìkan máa larí mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́nìkan máa rí ẹ lójú títì tó máa lọ kó gbogbo owó tó bá tẹ̀ lọ́wọ́ báńkì tó máa lọ jáde tó máa kó wá fún ẹ gbogbo àwọn tó bá ń tọ́ṣe burúkú tó máa ń sọ gbogbo ń pa lówó gbogbo kiri yẹn ó yẹ káwọn ọlọ́pàá máa wọnú ṣọ́ọ̀bù kan máa lọ investigate wọn tell us what you use ọ̀dọ̀ wọn máa sọ fún wa fún yín náà pé ihun tí àwọn fi ṣe lélẹ̀ wọ́n lè ní ọṣẹ lásán ni ó ti yé ẹ bá wa investigate wọn ó ti kú sí náà gbogbo ṣọ́ọ̀ṣì wọn yẹn náà nǹkan ń sìn oríṣiríṣi ṣọ́ọ̀ṣì wọn yẹn náà máa ti rí èèyàn mọ́ rí èèyàn mọ́ kérúbà dúró sí. àfikún wọn fikún yọ̀yàn o ẹ ṣáà rí pé mi náà ṣe òbí tó ń bàbá ọmọ mi wọn ṣe ẹ tí àwọn understand àwa tá àti ẹ̀ sí nàìjíríà gò kò sí lọ́tún wọn tí ìpamọ́ mi ń bí àwọn aráàlú mi gan wọn ta sọ̀rọ̀ wọn torí kó káṣíra àwọn èèyàn má bàtú gan máa purọ́ mọ́ ẹ̀ but èmi rẹ́ẹ̀dì abá ti sọ pé a fẹ́ wá nàìjíríà o ẹ gbọ́dọ̀ wá sí nàìjíríà pé kí ni ṣé wọ́n láàkì mi tó bẹ́ẹ̀ ni wọ́n di advocate wọ́n bẹ̀rẹ̀ sí preach don't come go Nigeria is dangerous now ẹ̀yin dẹ̀ wà ń bẹ̀ lójoojúmọ́ eléyìí ó ṣẹlẹ̀ wọ́n ló ṣẹlẹ̀ Amẹ́ríkà òde ni ọlọ́pàá nǹkan kò gbé wọn kò gbé wọn àwọn tó ń gbé yàn yẹn nǹkan kò kí ń gbé wọn hmm. gbà tó jáwọn ló ń gbé yàn báwọn náà ti fẹ́ gbé wọn máa kí yàn ládùúgbò máa yọ ẹ fẹ́ sí plaza it's good wọn kó gbogbo ewé àti egbò àti gbogbo nǹkan kú kí nǹkan wọn kò lọ fún wọn náà nílò ìbò wọn ló wá Canada of recent a máa introduce ìfẹ́ wọn máa sọ fáwọn èèyàn àwọn tó ń lo ewé yẹn tó ń legbò yẹn báwo ni ayé àwọn èèyàn ṣe níbàjẹ́ tó bá lo ewé tó ń lo àlùjọ àlùjọ mi lọ bá tó ń lo spirit ẹlòmíì lọ bá àwọn èèyàn tó ti pa yẹn wọ́n ti di àlùjọ ni wọ́n máa bẹ̀rẹ̀ sí kàn jẹ́ wọ́n máa rán spirit wọn níṣẹ́ tó máa lo àlùjọ lọ bá sẹ́ni yóò ní máa ṣèṣe kò ní máa ṣe kò ní máa ṣe bẹ́ẹ̀ yàmà yàmà bí olówó kò ní lọ jí wọ́n máa lọ máa bọ̀ wọ́n máa lọ sílùú ìbọn máa bọ̀ wọ́n máa kọ́ṣẹ́ wọ́bẹ̀ wọ́n máa ṣe bíi pé wọ́n ní achievement kan ni mi fi ikú yọ o mi fi ikú yọ̀yàn o hmm. bó ṣe sọ gan gbàtọ̀ kọ́kọ́ sọ yẹn mi believe it but my spirit was telling me to calm and to be quiet I saw it since yesterday I never feel like a lot of people have been calling me calling me as if baby, mi ò rí ni ó súnmọ́ ó súnmọ́ àwọn ìlọ́tọ̀ politician ó súnmọ́ lady yẹn ó a lot of politician ó súnmọ́ àwọn ìlọ́tọ̀ fọba tó máa lóun ṣiṣẹ́ fún wọn àwọn fámìlì eh, ètò máa ń ta itọ́ yẹn náà ni fámìlì kí lorúkọ ètò máa ń tatọ́ tá máa dárúkọ ẹ eh, a máa dárúkọ bàbá òun lọ bá bàbá kan ní London a máa kúrò òsì àwọn pásọ kẹwò pásọ kí lorúkọ ètò ń tatọ́ òsì òsì èrè kan tó ń tatọ́ tó lòun London London base láyé pàṣẹ olúborí set wọn ni sẹ́ẹ̀tì àwọn gbọmọgbọmọ Set àwọn fẹ̀jẹ̀wẹ̀ Set àwọn tí wọ́n máa ń ṣe ritual ta ọṣẹ ta iṣẹ́ wèrè fáwọn àwọn politician tí wọ́n máa roam around àwọn pásọ̀ ìyàwó àwọn pásọ̀ k1 pásọ̀ àwọn ìyàwó k1 pásọ̀ àwọn olórí burúkú pastors. àwọn pásọ̀ tó ń súnmọ́ bá káàkiri tó ń súnmọ́ dòye wọ́n máa ní wọ́n fún ọ láṣìírí òsínwé kan pásọ̀ òṣì a máa sọ fún yẹn wọn láìkí ẹ tá bá ti ń kúrò tá bá ń sunkún gbà pé ẹ wá lọ ṣẹ tó bá lè ṣe kíní kan tó máa wò pàbí wèrè àwọn ilé kí ẹni tí mi ìgbà tó wà láyé tí mi àpèṣe tí mi gbé sórí platform ìgbà tó bá kọ́ ọ máa ṣe àwọn kan á máa gbé wọn bẹ̀rẹ̀ sí í ṣe wọn ara wọn náà ni wọn máa ṣe wọn máa kọ́mẹ̀tì sí bẹ́ẹ̀ bíi pé wọ́n láìkí ẹni àwọn ọ̀kọ́ tíì náà ni wọ́n máa ra crowd ni wọ́n máa kọ́ ọ̀tẹ̀ sábẹ́ mi mo kún lábẹ́ ìkọ̀ọ̀kan lọ́wọ́ ọmọ ọmọ máa ń yọ kì í ṣe ọwọ́ tí APC ń lò ó Yorùbá ni a máa fi ń ṣépè tipẹ́ o ìkà tó bá wà lórílẹ̀‐èdè Nàìjíríà ìkọ̀ọ̀kan lẹ́ máa yọ sọnù bí ọwọ́ kì í mi ò sọ pé APC máa yọ sọnù ṣùgbọ́n ẹni tó bá bàdé náà níbẹ̀ yẹn ní APC náà tó bá jẹ́ ọjọ́ tó jẹ́ èèyàn burúkú tó kàn lọ́dà pọ̀ mọ́ APC ó máa yọ sọnù náà last last ni mi ò sọ pé APC máa bàjẹ́ o torí ìgbà náà wọ́n máa kóòtù èèyàn ń sìn let us know them put them in the, in the public. wọ́n má bàa ṣẹ̀sìn ṣe bí wọ́n nígbà yẹn tó ń mú àwọn àwọn ọmọ tó ń pààyàn ta yẹn àwọn kérúbà ṣe kíra fún pẹ̀sìn méjì ló wà mẹ́nà pásọ̀ kan wà mẹ́ tó lóun wà láti ìgọ̀dọ̀ lódò tiwa ṣé ìgọ̀dọ̀ àbí kọ̀tún yẹ́ ó lóun wà ní ìgọ̀dọ̀ àwọn pásọ̀tẹ̀ yẹn ni wọ́n pọ̀ lọ́nà ah, wọ́n máa pọ̀ lẹ́kọ̀ọ́ kérúbàn kérosín majority of them máa tún lọ múlé ti ẹgbẹ́ ìranú wọ́n pààrọ̀ tó kàn sọ sódò kàn sọ sómi kàn lọ sí sétí omi mo sinmi ayé bàjẹ́ so Ogun State Commissioner of Police ẹ kú iṣẹ́ ribiribi Ṣàngó mm. ọ̀tà yìí náà nìkan Ṣàngó ọ̀tà yìí náà nígbà yẹn wọ́n mú bọ̀bọ̀ kan náà ó ti tó yẹn ti tó bíi six years ní sẹ́ or seven years wọ́n béèrè ìyẹn ti pẹ́ bọ̀bọ̀ yẹn aláṣọ funfun kọ́ ni tẹ́lẹ̀ ó wá ní àwọn kan wá wá wọ́n wá ṣàǹsọ pé òun pé òun ò bá ti pa èèyàn kóun fi ṣètùtù wọn ò ní fi òun lọ́kàn balẹ̀ wọn ò ní fi òun lọ́rùn sílẹ̀ wọ́n ṣàn tẹ́tí òun orí social media yìí nù láti rí gbogbo ẹ̀ orí màdán ń tẹ́tí òun ó wá mú girlfriend ẹ̀ kan ó wá mú ó wá pa ó wá ó wá fi ó wá gbé sínú ṣọ́ọ̀ṣì ẹ̀ wọ́n ní kèrò balẹ̀ máa pọ̀ tó bá ti ń ṣe nǹkan báyìí àwọn ọmọ kékeré wàá máa tí bá wà lórí social media ṣe àlẹ́ ń ta fẹ́ donate fún wọn lórí bíbá ìwọ́n máa lórí Facebook gbogbo àwọn àwọn olórí burúkú cortism yẹn gbogbo àwọn apanijẹ apanita yẹn hmm, àwọn ritualist àti òun terrorist ni wọn gbogbo pátápátá èrò máa bò wọn ní èèyàn eléyàn ni wọn ni wọn fi ń ṣe tán fi ń ṣe orí burúkú. ó ní wọn sọ pé kí èrò tó lè pọ̀ ní ṣọ́ọ̀ṣì òun òun gbọ́dọ̀ mú ẹnìkan tó súnmọ́ òun bó ṣe lọ mú girlfriend ẹ̀ sílẹ̀ nìyẹn girlfriend ẹ̀ yẹn kẹ̀dẹ̀ rèé wọ́n ní single mother ni bóyá wọ́n lọ́kọ ẹ̀ ti kú ó wá ń fẹ́ kò pẹ́ kò jìnnà ó wá ṣàránṣẹ́ pé ẹni tó ń fẹ́ ṣó lè ránṣẹ́ pé kó tún máa dá òtún ẹ̀ bó ṣe ránṣẹ́ pé nìyẹn bó ṣe débẹ̀ bó ṣe pa nìyẹn bá ṣe ṣe tú nìyẹn ẹni yẹn ó dágbére fún ẹnìkan àtẹni tó rí nígbà tó ń wọbẹ̀ wọ́n ti mọ̀ pẹ̀lú ẹ̀ àṣírí ẹ̀ ṣàtú anyway bó ṣe wá ń ṣàlàyé gbogbo àwọn tó rá ní kóun tóun ò bá ṣe bẹ́ẹ̀ wọn ò ní jẹ́ kóun èèyàn wá sí ṣọ́ọ̀ṣì òun wọn ò ní jẹ́ kóun rí crowd <laughs> àṣírí ẹ̀ sọ́ngù ọ̀tá yín náà ni sọ́ngù ọ̀tá yín ni. Hmm abájọ tó máa ní àwọn ọ̀tà ló kọ́kọ́ máa ń tà fún tọmọ ẹyẹ gbogbo tó tà hmm, ìyẹn náà fi ń ṣe ẹ̀kọ́ ńbẹ̀ nonsense ẹ kú iṣẹ́ o mr Alamutu Ogun State àti gbogbo ọlọ́pàá Nàìjíríà tó fẹ́ ṣiṣẹ́ kó lẹ́ẹ̀dẹ̀ dára yóò dára fún yín o hmm. wọ́n gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ àtàwọn ọlọ́pàá tó bá ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ pé kí àṣẹ àwọn kírímà náà má tù kí àṣírí kírímìnà má tù lórílẹ̀-èdè yẹn kò ní dáa fáwọn yẹn ní tiwọn. Hmm. à ń bọ̀ àti ìdè àti àwọn èèyàn jẹ àti gbogbo yín tẹ wà tẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ mi pé ẹ fẹ́ bèrè mi dáhùn ìwọ tó ń pè ẹ ní christian yẹn tó dẹ̀ jẹ́ pé gbogbo awo ló ṣe ọgbà tó ṣẹlẹ̀ yà ọjọ́ ìdín kan lónìí. tó bá fẹ́ lọ ṣẹ̀wọ̀n sàárè ṣẹ̀wọ̀n ojú ayé jẹ́jẹ́ táṣìírí ẹ̀ bá tó lè padà oṣù lè padà géèyàn láyé ó ti yé àwọn eléyìí ń sìn ìdí ikú tó pa ọmọ ọmọlédì ẹ ikú tó pa wúmọ ẹ èmi ọ̀run tán ló ń sọ yìí mi náà even feel am ojú mi ò dá o àfíìfì bí Mohbad ló kú yàn ẹ tí mo fíìfì eléyìí I just feel my spirit I'm just I don't I don't it's not it's not funny but at the same time I don't I don't you know it's not ordinary. Sango yìí nìkan ẹ̀yin tẹ́ ń gbé ń Ṣàngó ọ̀rọ̀ yín sún mi àwọn àdúgbò yẹn oríṣiríṣi nǹkan burúkú wòlíì àtàwọn babaláwo tó ń pààyàn yẹn ló pọ̀ ń bẹ̀ and they both work together they are working hand to hand ni. ìjọba ló wá sọ̀rọ̀ wọ́n máa ń bẹ yẹ̀yẹ̀ jẹ́ ni wọ́n máa ń bẹ wọn dáhùn wọ́n ti bá lọ́wọ́ wọn bá wọn yẹ̀yẹ̀ jẹ́ ni wọ́n máa ń bẹ wọn dáhùn ni. ìyá ìkan nínú àwọn ìyá yẹn níjẹ yẹn ló bá ń boast <laughs> àwọn iṣẹ́ tó ń yẹn náà nìyẹn tí àwọn politician máa fi kó owó àtowó nàìjíríà tó yẹ kí wọ́n fi ṣe títì kán fi tú embassy wáṣẹ kán fi tú ayé àwọn èèyàn ṣe wọ́n máa kó fún wọn personally personally hmm. iṣẹ́ burúkú yẹn náà ni ìkan nínú ìyá àwọn ìyá kérébà ń síra fún yẹn kérébà ń síra kérésìn àánú lòun rí gbà iṣẹ́ burúkú tó ń ṣe tàwọn èèyàn yẹn tó máa ń rà àánú gbà nìyẹn gbà tó máa ti fi odidi èèyàn pa èèyàn tó ti lọ fi ṣe orí burúkú iṣẹ́ àṣàánú ni táwọn èèyàn tí kí náà máa ti àwọn èèyàn tó kówó fún yín náà gáàsì gáàsì ká wọn lọ jí owó nàìjíríà tó mọ̀ pé wọ́n máa tẹ́ wọ́n máa ṣẹ̀wọ̀n lé lórí wọ́n á kó fún yín. ìyẹn náà máa ń bòsì ńgbà yẹn ló máa ń bú bàbá Adébóyè àwọn gbogbo àwọn pẹ́tíkọ́sì gbogbo náà ló máa wá ń bá wa tó máa láwọn fẹ́ lo iṣẹ́ wọ́n máa wá iṣẹ́ secret iṣẹ́ òròrú náà máa wá ń bá wa tó máa ní ká ṣiṣẹ́ fún wa láti ṣe iṣẹ́ ìfún wọn ẹ ṣáà ti mọ̀yá náà ẹ ṣáà ti mọ̀yá tó kó owó nàìjíríà tó kó nàìjíríà fún pẹ̀lú iṣẹ́ burúkú tó ń ṣe fún wọn yìí náà ni a máa ní wọ́n rí iṣẹ́ iṣẹ́ yẹn náà ni wọ́n máa lọ wọ́n máa bọ̀ sí lóyìnbó wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ máa rè pé ah wọ́n ṣiṣẹ́ ah, àwọn èèyàn rí kiri mélòó nínú àwọn tó wá síbẹ̀ mélòó ló gbé mọ́tò wá síbẹ̀ gbogbo àwọn náà tó sọ pé wọ́n ga tó máa sọ pé iṣẹ́ yẹn tó bá lò ó iṣẹ́ yẹn tó bá lò ó iṣẹ́ yẹn tó bá lò èèyàn mélòó lò ó àbí gbogbo ojú wọn náà kọ́ yìí. wọ́n fọ́ wọn nà ló máa ń bú bàbá yẹn jẹ́ yẹn ló bá yẹn ó ń wó bàbá débóyè ni o gbogbo àwọn pẹ́ńtíkọ́sì torí bàbá gangan ló tẹ̀ gbogbo wọn pátápátá wọ́n máa pretend bí báwọn náà kì í ṣiṣẹ́ àjò àwọn òṣìṣẹ́ táwa máa ń ṣe lóru báyìí mo mọ àwọn tó ń wá gbogbo wọn tó ń pera wọn ní kíní yẹn náà máa wá sọ́dọ̀ wa tó máa láwọn fẹ́ ṣiṣẹ́ mi fẹ́ dárúkọ ẹ̀ àwọn ìyá àwọn ìyá tó ràánú gbà tó ràánú owó nàìjíríà gbà tó ń kó owó nàìjíríà sọ́wọ́ wọn tó bá sọ̀rọ̀ tó máa ní kó fòkó nìṣó àwọn apanisáyé apanimáyọ̀dà tó lè wà lọ́mọ mi come darling apanimáyọ̀dà tó yẹ kó máa pè ní ẹlẹ́sìn ọ̀sán olókìkí yorùbá o ẹlẹ́sìn ọ̀sán ọlọ́run olókìkí òrò ọjàre ọmọ mi aṣọ oríire ń tiẹ̀ ayé ò ní bàjẹ́ àwọn ọ̀tá ìlú máa ṣòfò òwò aṣọ oríire gbógun tọmọlọmọ ẹni gbógun tiẹ̀ wọn á gbógun tì ọlọ́run á fi wọ́n ṣe lẹ́yà lẹ́yà mọ́dúléyà gbogbo iṣẹ́ burúkú yẹn ni òun èèyàn ń gbé ń sìn pé wọ́n fa wọ́n fa wọ́n cause the sudden death a máa parọ́ mọ́ lọ́hùn hmm. àwọn wòlíì Ṣàngó ọ̀tà Ṣàngó yìí ni wòlíì Ṣàngó ọ̀tà ẹ lọ́ra o àwọn wòlíì Ṣàngó ọ̀tà. Ṣàngó Ọ̀tà ni ọkùnrin kan ló ti pa èèyàn mẹ́wàá láàrin oṣù kan ọkùnrin ẹyọ kan wọ́n ń dú èèyàn bí ẹni dú ẹnu. wọ́n béèrè pé fóònù ẹ̀ gbogbo àwọn tó wà lórí fóònù yẹn ó ní àwọn kọ́sítọ́mà òun ni ẹ̀wọ̀n ò wá ra gbogbo ẹran èèyàn lọ́wọ́ ẹ̀hún pé wọ́n kò wá ra mm, ewé jẹ̀díjẹ̀dí ni wọ́n wá ra. Mm ewé jẹ̀díjẹ̀dí ni wọ́n á ń rà lọ́dọ̀ babaláwo tó ń pa èèyàn tó ṣé tí wọ́n bá rà tán máa rẹ èèyàn dáadáa lọ́dọ̀ ẹ̀ ṣé ó bá máa pa èèyàn bẹ́yẹn ó bá máa pa èèyàn mẹ́wàá láàrin oṣù méjì àwọn tó ń ta màálù gan ẹlòmíì ò pa màálù mẹ́ta láàrin oṣù kan ó máa lọ ge díẹ̀ díẹ̀ tó máa máa ge tà tá lọ gé màálù lọ́dọ̀ àwọn ẹlòmíì láti ge tà àwọn pa èèyàn bíi mẹ́wàá láàrin oṣù kan àtàbọ̀ ẹ pé wọ́n ń tà gan àwọn alápàtà èèyàn olórí burúkú ẹ̀yin ọlọ́pàá nàìjíríà a ti ń pè láti two thousand and twelve kọ́ lọ́rọ̀ ẹ̀ ti ṣàbí thirteen ní ọ̀rọ̀ tí mo gbé sórí social media yẹn eléyìí àfi morúkọ èèyàn jẹ́ o lórí live chat la gbọ́ pé àwọn èèyàn pariwo ọmọ pariwo lórí live chat ìyẹn IGP ẹjẹ́ àti ẹ̀jẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọlámùtú mustapha ẹ̀yìnlẹ̀ lélẹ̀ ẹ̀kú iṣẹ́ ribiribi lógùn state ẹ ṣé o hmm. ẹ ṣé gan ni àwọn tó ń pa èèyàn jẹ pa èèyàn tà lórílẹ̀‐èdè nàìjíríà ẹ gbà wá o ẹ gbà wá nǹkan ń bẹ o mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn o ẹ torí ọlọ́run ẹ ṣe gan ni adúpẹ́ fún iṣẹ́ ribiribi tẹ́ ń ṣe o. àwọn òpè àwọn ọmọ tó máa patronize wọn náà tó máa rí bí ẹni tó ń yọ tó dáa jọ́dá wọn náà bó ṣe náà rí mú obìnrin kan nìyẹn tó ní òun náà ló ń ṣe iṣẹ́ tí ọmọ yẹn ń kà báyìí ni bòbòrò ta ló ń ṣiṣẹ́ fún ọ yahoo lòun ń ṣe wọ́n ní kó lọ mú bàbá ìwà kó fi ṣoògùn ta ló ń ṣiṣẹ́ yẹn fún wòlíì obìnrin kan báyìí ló ń ṣe fún lórí mídíà ẹni kì í ṣe acting wọ́n mú ni ó wá confess ní ṣọ́ọ̀ṣì kan náà ló náà tó wá confess ta ló ń ṣe fún ó gbé wọn lọ síbẹ̀ kì í ṣe rọ́ lóbi ṣe é dẹ̀ ń ṣe. ẹ wá ra ṣẹ́ ọṣẹ tẹ máa fi gbowó lọ́wọ́ ọkùnrin tẹ́ bá ti ń wẹ báyìí tẹ́ bá ti ń lọ lọ́nà bẹ́ẹ̀ ni ọkùnrin máa dúró ni wọ́n lọ jówó nàìjíríà a kò fún wọn. Hmm. Let us say no to this bad thing in our society. Ìjọba Bọ́lá eh, President Bọ́lá Ahmed Tinubu dáàdì mi pẹ̀lẹ́ ṣá ẹ̀kúṣẹ́ ẹ̀kúṣẹ́ sá ìgbà tí wọ́n sọ̀rọ̀ torí tó bá máa yá tó bá máa bọ̀ ní sí wọ́n lè sọ pé ìjọba kan ló fẹ́ máa pa àwọn christian ṣé christian làwọn ilé bẹ́ẹ̀ ni they are coming there they will see wọ́n máa dìde tó máa bẹ̀rẹ̀ sí í sọ àwọn story kan tó pa ìyá àgùdà lórí social media they will know that the lot of their secret when they open then tí mi máa lọ bínú ṣe bí obìnrin tó máa lọ bínú ṣe bí ọkùnrin tó máa lọ parẹ́ dànù so kó má bàa ṣẹ̀ sí tó bá ní nǹkan kan wà lára tó bá dọ́gbọ́n máa cover up pẹ̀lú bó ṣe ṣe kiri tó yẹn wọ́n máa parọ́ lọ sí operation kan lamẹ́ríkà ni wọ́n lè kù sí nǹkan tí wọ́n lè sọ sí wọ́n lè ní àbí amẹ́ríkà náà ti pa wá àwọn ò sí wọ́n èèyàn. ẹ kàn ẹ kàn akọni kẹ tún bá wa fojú ẹ kéèsì àwọn tó pààyàn yẹn ẹ jẹ́ ká tún wọn bó ṣe ń lọ kẹ́dà àwọn tó bá dẹ̀ investigate lórí ìsìnkí ní ẹ̀ gbogbo àwọn tó wá ń rajà lọ́dọ̀ ẹ̀ kò sẹ́nìkan tó wá rewé jẹ̀díjẹ̀dí lọ́dọ̀ àwọn babaláwo wọ̀nyẹn o kí n sọ tòótọ́ fún yín ẹ má dẹ̀ bòwọ́ ẹ̀mọ́ pa aṣọ níjọ yẹn kó má dàbí pé bóyá ẹ̀kọ́ ní kinní ni wọ́n ní ká bá ṣe sọ pé afẹ́wá náà jàbá máa gbọ́ wọ́n ń pènyàn o gbọ́mọgbọ́mọ wà o àwọn kìnnàpà wà o because wọn ò fẹ́ kó wálé wọn ò dẹ̀ fẹ́ kí àṣírí ẹ àṣírí wọn wọn ò fẹ́ kó tú gbogbo àwọn tó ti ṣe kàyínú <laughs> ẹ̀yin ẹ ní ṣá gbogbo ẹ̀yin ẹ̀yin ẹ̀yin wèrè tẹ́ ẹ̀ ń ṣe nǹkan burúkú náà jẹ́ ẹ ní ṣá tó dáa jẹ. there something to this Ikubo lady yeah ẹ rí bó ṣe máa ni jíjó ni display fún wa lórí media. ó máa ń jó ni kó wà ẹ́dì tó a sọ pé physically by facially physically she's beautiful but we are not talking about the facial the way she look now we are talking about horrible activities and àwọn tó dẹ̀ máa ń ṣe iṣẹ́ yẹn náà wọn àwọn tó máa ń initiate àwọn èèyàn yẹn they selecting people láti initiate hmm. kì í tiẹ̀ ṣe irú ojú mi náà máa ń select kò dẹ̀ ṣe irú ẹni irú tí mo ní ẹnu mi tó ṣàpù burúkú burúkú kì í ṣe irú ẹnu mi náà máa ń lò kódà mo tún ní bọ́dì gan wọn ń lo ọtí. so commissioner Fẹlámùtù ẹ tún máa wá sí wẹ́wẹ́ investigate afẹ́mọ̀ ẹ fẹ́ wá investigate àwọn ọ̀rọ̀ sins kan lábẹ́lẹ̀ mm. Ogun state yẹn àbí sọ àjàjà Ṣàngó yẹn àwọn wòlíì Ṣàngó gbọ́dọ̀ wà investigated tí bá máa sọ̀rọ̀ ń sìn wọ́n ní woman yẹn wọ́n ló ń tewé ó ń tegbò ó ń tọṣẹ ọṣẹ yẹn gan ló ti make owó gidi gan how did he make those money gbogbo nǹkan tó make yẹn náà báwo ló ṣe make ẹ wọ́n ló ń tewé ó ń tegbò báwo ló ṣe make ẹ ó ní plaza onígbáwóláwo ọmọ aláàárọ̀ àwọn wọn rà ánú gbà ó ti kú náà kò ṣe investigate wọn. but nígbà yẹn mo sọ̀rọ̀ ń bìbà yìí pé nígbà tán ni wọ́n mọ̀ àwọn èèyàn lógún state yẹn mo ní gbogbo náà ń pààyàn ta yẹn I said that all, the, all these people tó ń polówó ọṣẹ wèrè lórí Facebook tó ń polówó oríṣiríṣi kan na they should ask them gbogbo àyẹ̀ náà ta sọ pé wọ́n ní lọ́nà sọ́ngọ̀ta inú ilé ṣé kí wọ́n sọ̀kọ́ fún yín ṣé mo pé mo sọ pé àwọn kan wà nínú tí wọ́n sọ̀rọ̀ fún mi rí mo sọ ń gbà mí ni wọ́n sọ̀rọ̀ ni ọ̀rọ̀ bàbá kan báyìí ìgbà tó tún yá àwọn kọ̀ọ̀kan tó tún ṣẹlẹ̀ tí nǹkan kan tún ṣẹlẹ̀ sí wọ́n tún wá sọ̀rọ̀ wọn Ṣàngó Ọ̀tà gbogbo ṣọ́ọ̀ṣì tó bá wà ní Ṣàngó Ọ̀tà ẹ lọ ẹ máa ẹ lajúlẹ̀ o ẹ investigate Ṣàngó Ọ̀tà ṣọ́ọ̀ṣì sí o mhm. ṣọ́ọ̀ṣì Ọ̀tà ẹ investigate ẹ o mhm. ẹ lọ investigate Ṣàngó Ọ̀tà kéèsì o Ṣàngó Ọ̀tà ẹnì kan o ẹyin gbogbo ṣọ́ọ̀ṣì tó bá ti wà ní Ṣàngó Ọ̀tà <laughs> wọ́n ní àwọn ń pa èèyàn sà ní Ṣàngó Ọ̀tà hmm. àwọn pásọ̀ Ṣàngó Ọ̀tà àwọn wòlíì Ṣàngó Ọ̀tà prophetess Ṣàngó Ọ̀tà Ọ̀tà based people wọ́n ní kó máa investigate wọn. ṣé mo pè mí náà ẹgbẹ́ mo ń sọ̀rọ̀ mi dáadáa ṣé mo ní kó máa investigate ẹ investigate mi mi ò fẹ́ sọ̀rọ̀ torí pé má sọ̀rọ̀ àwọn mi tí ó ṣẹ̀mí ayé wọn máa bàjẹ́ Hmm. in the other form tí èrò wá dẹ̀ ṣe mí kò sí tó kàn mí ẹjọ́ ẹ̀ pẹ̀lú ọlọ́run ni tí wọ́n bá dẹ̀ ti jẹ́ àwọn ritualist àwọn àwọn ritualist terrorist ni wọ́n àwọn ló ń operate nílẹ̀ yorùbá wa àwọn tó máa fìbọn bojú tó máa kó bọ̀n sára tó máa kó bọ̀n sára àwọn ló ń operate nílẹ̀ haúsá àwọn tó ń payọ̀ tó ń dẹ̀ máa rìn láàrin ìgboro àwọn tí tó ń pààyàn wọn ọ̀n ṣe bẹ́ẹ̀ rìn láàrin ìgboro ní north àwọn ti yẹn àwọn ti gba tiwa àwọn ló ń lọ pátá ọlẹ́ máa rí lórí social media àwọn ló ń wọṣọ tó dáa àwọn ló máa lo kírìmù àwọn ló máa máa bẹ́ sódò bẹ́ sódò náà máa sọra wọn di ọ̀bẹ́ kìjà bẹ́gẹ́jẹ́ àbí ọ̀bẹ́ kìjà bẹ́gẹ́jẹ́ àbí bẹ́kẹ́ṣẹ́ hmm. wọ́n sọra wọn ẹdún orí igi tó máa ń bẹ́ kìjà bẹ́kẹ́tẹ́ bẹ́kẹ́tẹ́ nonsense. Hmm. gbàgbọ́n máa àwọn pípọ̀ yẹn jẹ́ mo dárúkọ náà àtìgbà ẹni mi ò tí ń fèsì léjì yẹn mọ́ I mentioned the name tẹ́lẹ̀ tẹ́lẹ̀ orí Facebook wọ́n máa ń fly ni wọ́n àjàjà tó bá ti ń sọ̀rọ̀ kíní ẹ̀ máa máa flag mi ni wọ́n máa tó mi ó lówó ó gba ó ṣe kíní kan mi ò kọ́mẹ̀tì ẹ̀ rí ẹ rí mi mi ò lè gbé sórí platform mi kí ló kàn mí pẹ̀lú kò sẹ́ni tí ò ní kú o mi ò fi kú yọ o ṣùgbọ́n <laughs> all these people Nigeria <laughs> ó pẹ̀lú nǹkan náà fi máa ẹni tó bá jẹ́ novice tí ò mọ̀ kankan náà máa fẹ́ mm, tí ò mọ̀ kankan lórí oyè nípa Nigeria yẹn some people know a lot of a lot in Nigeria bó bá ṣe ń sọ̀rọ̀ àwọn tó mọ ìlọ́ọ̀tì nípa nàìjíríà they know they can know wọ́n máa ń listen sí mi and they are in position and power but àwọn kan tó tún mọ̀ náà wọ́n máa sọ pé kí ló ń gbé tọ́lá ló pa kò sí nǹkan tó máa ṣe fún wa a pọ̀ gan ni ọdún tó ti ń ṣe kò lè parẹ́ kìíní kan kìíní kan ẹni máa tó àṣírí wa a máa pa ni ìwọ tó bá pinnu láti pa mí ó máa ṣòfò tọmọtọmọ ni iye ò ní da a sọ pé kó yẹ̀dẹ̀ da káwọn èèyàn tó jẹ́ innocent people kọ́ yé máa pa kọ́ yé máa sọnù kéèyàn máa kọ́ yé máa fèsì ṣe tutù káwọn èèyàn tó ní ọdẹ orí torí wọn ti sán torí wọn ti là mọ́lẹ̀ tó gbọ̀rún ti fọ́ orí wọn dànù kó yé máa ba ayé èèyàn jẹ́ no eat okay return back to them. God bless you. anyway a fẹ́ gbọ́ àwọn analyzer àwọn tó ti gba iṣẹ́ analysis analysis a ń retí yín láti analyze ẹ̀ lọ́la afẹ́mọ́kú tó pa afẹ́mọ́kú tó ti bẹ̀rẹ̀ afẹ́mọ́kú tó pa afẹ́mọ́kú tó ṣẹlẹ̀ ìwọ wèrè tó fi rẹ́díẹ̀ sórí péjì mi yẹn ò ní ṣan tó dáa jẹ ìwọ tó ń tẹ rẹ́díẹ̀ sórí péjì mi yẹn ò ní ṣan tó dáa jẹ kí ni mo wí fún ẹ ò ní ṣan tó dáa jẹ ẹ yá wèrè ni since dem dey fear you ni. àtàná àwọn èèyàn ti ń sọ tí mo ti tí mo ti ṣe kábíyèsí fún ọba Elégùṣì ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń táàgì mi kan ibi tó bá ti ń kọrin Òṣùgbó tó ń kọrin kinní kan kinní kan. mi hmm. hmm. no dey lie all those things mi ò ṣàwó kọ̀ọ̀kan lọ́jọ́ tí mo ti dáyé but ilé bàbá mi àti gbogbo àwọn èèyàn tí wọ́n gbogbo all those things yẹn ni wọ́n ń ṣe nínú ilé wa but èmi mi ò ṣe mi ò lè ṣe nonsense things ó pẹ̀lú nǹkan tí àwọn ogun wọ̀nyẹn náà tó fi ń bára wọn fa gbòòrò wọn ò lè ṣe nǹkan kan fèmí olódodo ọmọ aláyà bíi kìnnìún ni ọ̀rọ̀ tá a bá sọ mí báyìí tó wá sọ fún mi pé ọmọ òpa ni. tọ́mọ àrígbó ń sọ̀rọ̀ wọn báyìí ẹ̀yin bẹ̀rẹ̀ náà ní òṣè wọn mìíràn wọn máa ń bá purọ́ mọ́ ẹ káwọn èèyàn bá lè hate ẹ torí pé wọ́n ti ṣe ẹ wọ́n wọ́n ti ṣe nǹkan burúkú fún ẹ wọn ò fẹ́ káwọn èèyàn listen sí ẹ they be the one to be going after you nígbà yẹn náà ń ṣe preaching àní sí ẹṣẹ kìmí sọ kọkọ fún yín reason tí torí àwọn èèyàn béèrè lọ́wọ́ mi kí ló dé tí mo jà tí mo wá ṣe kinní kan ní àdìyẹ tí mo wá kẹ́yìn sí ìjọba APC nígbà yẹn mo ní because the father of my baby tó wá kú tán pa in the beginning the law has revealed to me that bàbá tó wà yẹn tó president nàìjíríà yẹn hmm, wọn yóò máa ṣe nǹkan tó dáa fún nàìjíríà although nobody nobody Nigeria expecting anything good from him but àwọn tí yóò expect good thing yẹn náà they are full of evil àwọn èèyàn dẹ̀ wò pé bóyá àwọn ni good person those who are not expecting good from him they are full of evil okay hmm. but the Lord said òun máa lo instrument òun máa lò wọ́n to destroy many things. A lot of people also fight. It's not because they love Nigeria. They just want to protect their secret, the evil, the atrocity they have committed into our system. That's it. èmi ò ráyè ẹgbẹ́ bùdání o gbẹ́ díẹ̀ sí kò sí nǹkan tó ṣe lédìí rẹ̀ náà Ṣàngó <laughs> Ọ̀tà àwọn Ṣàngó Ọ̀tà inú ni kó tó ní pé mo sọ̀rọ̀ mo fẹ́ mọ ibi tó ti mo tẹ̀ fẹ́ mọ ibi tí ṣọ́ọ̀ṣì ẹ̀ wà ní mo ṣe gbọ́ nínú níwùsì Ṣàngó ọ̀tá iná nìkan. Ṣàngó ọ̀tá iná ń gbà rẹ̀ bọ́n ṣe lọ mú àwọn ọkùnrin náà ní Ṣàngó ọ̀tá nìyẹn wọ́n ní baby factory mbẹ nǹkan ń ṣẹlẹ̀ ní Ṣàngó ọ̀tá o ẹ̀yin ọ̀rá ọ̀tá ẹ ṣọ́ra yín o kọ́ máa bàa gé yín mọ́ bọ́dà torí a lè bínú kàn yín ká sọ pé kó bá a pín yín lọ sí kútọ́nu lọ́hùn kí ló dé èyí mọ́ tọpọ́n wọ́n ní kó máa ń pè lọ sáàyè ní wọ́n tọpọ́n ẹ ti ń pààyàn jù ẹ ti ń ṣe burúkú jù wọ́n máa wí náà máa mọ̀ gbogbo ló máa close mọ́ bá a máa gbọ́ máa kórùkà wèrè wedding wèrè kan sọ́wọ́. Ẹ yóò bàjẹ́ mr mutu tú ẹ pẹ̀lẹ́ sà ẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ ọlọ́run àbá mi máa dúró ti gbogbo ọlọ́run àdúró ti gbogbo wa àní sọnù hmm. ọlọ́run ní báyìí wá wá jẹ́ òun ẹ̀yin ọlọ́pàá lè jẹ́ àtẹ́fẹ́ tó rí ẹ̀yìn ìjàjẹ́ àdá kò ní bàjẹ́ fẹ́ yín o ẹ ṣe gan ni. Hmm. aláṣeyọrí yín ká òun ni pásítọ̀ ọ̀hún ọba elégùsì o kì í ṣe bọ́lá o kì í ṣe ọtún bọ́lá o irú òun yẹn bó ṣe lọ gbàdúrà fún wọn nílé tó máa lọ ń gbàdúrà fún wọn ní palace wọn yẹn ọba elégùsì àti fún lówó several times wọn ò fẹ́ mi lówó rí o ọ̀rẹ́ wọn bóyá búrọ́dà wọn dẹ̀ ni bóyá ẹ̀gbọ́n wọn ó tún gbowó lọ́wọ́ mi ó tún gbalẹ̀ mi wọ́n tún lè là ń purọ́ ń sìn so gẹ́gẹ́ bí ọmọ bàtà kan bí mi sí ó ní mo wá fi gèlè tí mo fi sórí lẹ́nu mọ́tò yẹn mo ti ríbi náà ti kó àwọn aṣọ sórí táwọn èèyàn ti ká aṣọ sórí tó wọ́n sọ pé èmi celebrate ọba bóyá kinní kan tó bá wọ́n lè máa bẹ̀rẹ̀ sí sọ sí pé ẹwọ kan tí mo fi dé jákẹ́ẹ̀tì mi nìyẹn o ẹ̀yà àti tọ́mọ mi oṣù yẹn rẹ̀ I no get time for crazy things o kò sí tí mo sọ ọ́n lu Canada yìí tẹ́ bá béèrè lọ́wọ́ tó wọ́n ní sọ fún wọn ah àṣírí ọ̀rọ̀ tú o a lot of things tú sí mi lọ́wọ́ láti àná hmm, ayé tó tó àwọn hm. olùsí èèyàn àwọn olè onítìbìtì bye for now good night have a wonderful monday ẹ̀yin tí a ti wà lọ́jọ́ monday happy monday o àwa tá a sì fẹ́ wọ̀bẹ̀ ayọ̀ la máa wọ̀bẹ̀ o ọ̀sẹ̀ yìí máa dáa fún èmi àtọmọ mi àti gbogbo àwọn èèyàn rere èèyàn burúkú ọ̀sẹ̀ yìí ò ní sùn ẹ̀ èèyàn burúkú ọlọ́ọ̀bá adójú tì ẹ̀ àwọn tó ń pààyàn jáyé tó ń ba orílẹ̀-èdè ọlọ́run jẹ́ ká ṣe é bò bẹ́ẹ̀ ló máa rí òkò ní padà bye for now èmi bọ́lá fọláṣadé àtọmọ mi àtàwọn olólùfẹ́ mi gbogbo tó jẹ́yàn rere we shall rise and shine for our light has come orílẹ̀-èdè nàìjíríà your light has come o you will rise and shine òfin orílẹ̀-èdè nàìjíríà máa dìde ó máa tàn mọ́lẹ̀ kò sí ohun tó lè yẹ in Jesus name bye love you guys.